Fàájì ọ̀sán ni ètò tó kàn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èmi mọ́ yín ọ̀rẹ́ yín Fowóṣadé Adéfẹ̀nwá. The only Fowó of Lagos, another Fowó of Lagos is the Kantaf. Ilé-iṣẹ́ Orísun tẹlifíṣàn náà ni ọ̀kíní wá ó yẹ kẹ́ mọ̀ pé kí ni àyàtọ̀ láàrin gbogbo ẹ̀yẹ̀kẹ́yẹ. Àyàtọ̀ àpẹ́ méjì tẹ́ bá ti ń gbé Orísun tẹlifíṣàn ẹ̀yin náà ti mọ̀ pé nǹkan tá a máa ń gbé wá ọ̀tún ọ̀tún ni ọ̀tọ̀ ni tiwa ọlọ́tọ̀ ni tòun ọ̀tọ̀ ọ̀tọ̀ ni kí ni nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn ọ̀tọ̀ ni tiwa ní gbogbo ìgbà dáàdì mọ́mì ó yá ẹ bá mi pe àwọn ọmọ ẹ pa àwọn ọ̀rẹ́ mi ẹ pa àwọn àbúrò mi ẹ pa àwọn ẹ̀gbọ́n mi pé kí ni o Fowóṣadé ti dé sórí ètò tá a pè ní fàájì ọ̀sán lẹ́nìí a ó ṣe kí ni tẹ́wọ́n gbọ́ let me see you go lọ́lọ́lọ́ bùgá wọn ẹni mo ṣe kí ni mo fẹ́ bùgá yín ni o ẹ mọ̀ pé mo máa ń sọ pé èmi nìkan the only for one Lagos èmi nìkan mo lè ṣe kí ni èmi nìkan ni mo lè gbé yín débẹ̀ ọ̀nà kan ṣoṣo tí mo lè gbà láti fi gbé yín débẹ̀ òun náà ni tẹ́ ẹ bá ti ń wo Orísun tẹlifíṣàn pàápàá ètò fàájì ọ̀sán ẹ mọ́ gbàgbé fún wa ní fẹ́ wá lórúkọ mi ọmọ onílé ọmọ bá tẹ̀ jẹ́jẹ́ ajẹjẹ àtẹ gírígírí ọmọ onílù tí ò fẹ́ kó tú àwọn tó ń bá mi gbé àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ èèyàn kí nílé ìyá kan wà ní ti bàbá o mo ní ti bàbá mo dẹ̀ ní tìyá ìyẹn rọ kí ni ìyá tó mímí lọ́mọ ọmọ ọlọ́fàmọjọ ọmọ lálọ́mí ọmọ àbíṣíjókọ ah Orísun tẹlifíṣàn Orísun wa àtẹ̀mí àti yín àdúrà tá a máa ń gbà fún wa ní gbogbo ìgbà láti iléeṣẹ́ Orísun tẹlifíṣàn náà ni pé orísun àlàáfíà wa orísun ọrọ̀ wa orísun oríire wa orísun ẹ̀mí gígùn àti àlàáfíà pé lórúkọ Jésù kò ní gbẹ Orísun tẹlifíṣàn kan ṣe kíni gbẹ̀sì ẹ ṣe gan ni ó yá ẹ tẹ̀jẹ̀ ká dókè lọ́n ká lọ gbádùn orin kan tàbí méjì fọ́jì ọ̀sán náà ni ètò tí ẹ ń gbádùn ẹ wò lé ní fàájì ṣe kiri fàájì wà ń kalẹ̀ mo gbé wá lódìdí ni torí pé kí ẹni tó tún jẹ́ àlejò mi gan ah tẹ bá ti rójú wọn gan ẹ má mọ̀ pé kí ni àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú òṣèré nínú sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n tún ṣe kí ni wọ́n rẹwà lójú tẹ bá ti rójú wọn ẹ mọ̀ pé kí àwọn gangan fàájì ètò tiwa ètò tó máa ń múnú dùn ni a ò fẹ́ kẹ́ máa ronú nírú àkókò báyìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe kí ẹ jẹ́ ká máa ṣe fàájì ara wa dáadáa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ní àgbàlagbà kó tó di pé mo fi ojú àlejò mi hàn tí wọ́n jẹ́ màámi ọ̀gá mi hmm. mo fẹ́ kẹ́ gbádùn orin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àkọ́kọ́ eléyìí ti sinmi kọ tí a pè ní woman ẹlẹ́ẹ̀kejì eléyìí tí rema kọ tá a pè ní woman náà ni torí pé kí ni àlejò mi náà obìnrin ẹlẹ́ẹ̀kẹta tá a pè ní power ranger by rema ó yá ẹ̀já lọ fàájì ọ̀sán lẹ́tọ̀ tẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn gbogbo ẹni tẹ́ ṣe ń darapọ̀ máa pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gọ́gọ́gọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni wípé mo sọ kí n tó lọ lẹ́kọ̀ọ́ pé nígbà tí wọ́n máa padà dé àlejò mi màmá wa ọ̀gá wa olólùfẹ́ wa olólùfẹ́ yín olólùfẹ́ mi ni màá gbé padà wá sí orí ètò tí gbogbo yín máa rí ó ti wà ní àwọn náà ní agbá ọ̀jẹ̀ nínú òṣèré àti nínú iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ màmá wa olúwafẹ́yìkẹ́mi ọláyínká ẹ bá mi kí gbogbo àwọn aráalé. mo kí gbogbo ẹ̀yin aráalé o ẹ kú déédé àsìkò yìí ẹ kú ṣe ń gbádùn wa lórí móhùnmáwòrán orísun náà o. <laughs> ọ̀gá mi tó pè mí ní àǹtí ẹ má dà wọ́n lóhùn o ọmọ ọmọ fi ṣe àwàdà ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwàdà máa ń ṣe gbogbo nǹkan tó ti wà lọ́kàn yín láti bí ìgbà tẹ́ ti mọ mọ́mí Fèyí Ọláyínká pé ah, mo dẹ̀ fẹ́ mọ nǹkan ilé mo fẹ́ mọ nǹkan yẹn nípa àwọn gbogbo ìbéèrè yẹn pátápátá lèmi náà ti bá yín kó papọ̀ sí ọkàn àyà mi lẹ́yìn ọkọ̀ pé fúrabalẹ̀ tí dádì ò bá sílẹ̀gbẹ̀ yẹn lọ pé dádì tí sísá àbí bọ́dà ò bá sílẹ̀gbẹ̀ yẹn lọ ṣe kíni ẹ lọ pè wọ́n wípé àǹtí Fẹ́yìkẹ́mi Ọláyínká pé wọ́n ti wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ yìí ó yá mọ́mí wa ìbéèrè mi àkọ́kọ́ rèé gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti gbàgbé pé à ah, kí ló lè máa ṣe ẹ̀ta lẹ́ni yẹn gangan gangan gan ẹ kọ́kọ́ bá mi sọ orúkọ rẹ̀. orúkọ mi ni Florence Olúwafẹ́yìkẹ́mi Àyàníyè Ọláyínká ọmọ Abọ́dúnrìn mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn wọ́n bí mi ní ìlú Ìbàdàn ní ó di kínkínní ní àádọ́ta ọdún sẹ́yìn mo lọ sí ilé ẹ̀kọ́ àti primary nursery secondary poly university gbogbo ẹ̀ ni mo ṣe ní ìlú Ìbàdàn kó tó di pé ọ̀rọ̀ àgùnbánirọ̀ tó gbé mi wá sí ìlú Èkó ní ọdún 1998 àtìgbà tí mo dẹ̀ ti ṣe tán tí mo tún ń ṣe àwọn iṣẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò pẹ́ ni mo pàdé ọkọ mi olówó orí mi Táyélolú Adéníyì Ọláyínká tá a sì ṣègbéyàwó tí Ọlọ́run dẹ̀ fi àwọn ọmọ alálùbáríkà tó fi kẹ́ gbogbo ẹni tí ẹ ń wò pé ah, ojú ọmọbìnrin ìdẹ́ rẹwà ọmọdé ló máa jẹ́ kínní. ọmọdé ni mí o èmi sisi. jerry <laughs> àkọ́kọ́ ni pé bójú wọn ṣe rẹwà yìí ẹ̀yin dáàdi Kudi ẹ mọ̀ra yín náà àǹtí mi is fully occupied wọ́n ní táwọn dẹ́ ṣe kí ni àwọn pàdé ọkọ alálùbáríkà olówó orí àwọn ìgbéyàwó yẹn ọmọdé ti ṣe kí ni. ó ti wà ń bẹ̀ so ẹjọ́ torí Ọlọ́run tá a bá ti parí ètò lórí Instagram àdùn wọn ẹ má lọ sọ pé fẹ́ lọ apply o ẹ jọ torí ọlọ́run ilé ó ti ṣe kíni ilé ti kún ó yá ìbéèrè mi kejì lélẹ́yìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́ ń ṣe mhm. ẹ dẹ̀ tún ṣe eré orí ìtàgé ẹ ń ṣe ti sinimá mhm. ṣé ìgbà tẹ wà nílé ẹ̀kọ́ lẹ ti bẹ̀rẹ̀ ni tàbí ìgbà tẹ kẹ́kọ̀ọ́ tán lẹ ṣe bẹ̀rẹ̀. Hmm. àti iṣẹ́ sinimá ìyẹn eré orí ìtàgé àti iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ méjèèjì ó ń wọnú ara wọn ni pé ṣe ń wọnú ara wọn ló tún ń jáde mo lè sọ pé mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé pé èèyàn ń ṣe stage láti ọdún 1992 1992 yeah 1992 hmm. nílùú Ìbàdàn pẹ̀lú Professor Bode Sowande nígbà yẹn ni wọ́n ní Odò Thames Meridian àwa tàdé wà ń bẹ̀ ń gbà yẹn a pọ̀ díẹ̀ so mo mo máa ń lọ máa lọ wọ́n ń kọ́ wa bọ́n ṣe ń ṣe eré orí ìtàgé bí training ẹ eh, bí training yeah. a tún máa ń ṣe stage a máa ń ṣe uh, stage performance ní orí stage orí set so from there mo wọ university oníyàyín lẹ́nu pé mi ò ṣe theatre mi ò dẹ̀ ṣe broadcasting hmm. geography ni mo ṣe ní University of Ibadan. Mm -hmm bẹ́ẹ̀ ni tó gba tí mo wà ní UI or mo sì máa ń ṣe àwọn stage performance because káwọn èèyàn gan tó mọ̀ pé kì í ṣe theatre ni mo ṣe ó pẹ́ because most of the time they see me in theatre ṣùgbọ́n ẹ̀rù àwọn òbí mi ló bà mí torí ah hmm. o fẹ́ ṣe theatre yẹ ìwọ kìdíkọ kìdíkọ hmm. ṣùgbọ́n mi máa ń yọ́ lọ máa yọ́ lọ ṣe mo mọ̀ pé àwọn ọmọ àwa ọmọ ọgbà yẹn àdàbí àwọn ọmọ ìsìn tán wà díárìn tó mú láti ṣe nǹkan táwọn òbí mi ní kí n ṣe ṣùgbọ́n ibi tọkàn mi wà gangan ni ibi iṣẹ́ tíátà táwa ń ṣe performance ọjọ́ kan ni èèyàn kan wá kọjá ó wá wọlé ó wá ní ta ni ó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí stage yẹn wọ́n wá ní àìsàn ah, fèyí kẹ́mi girl pé she's in geography ó wá ní that voice ought to be on radio mm. because that voice is so unique so bí mo ṣe mọ ẹni tí gbogbo èèyàn mọ̀ ní BCOS as Papa Demi Adémọ́lá Àrẹ̀mú nìyẹn òun náà student mi ní UI nígbà yẹn but theatre arts ló ń wà so bó ṣe sọ fún mi pé ah, wọ́n ní ìdáhùn èèyàn ní BCOS nílùú Ìbàdàn mo wá lọ fún audition so Ọlọ́run ṣàṣe èmi rédíò lèmi fẹ́ but along the line wọ́n ní your face is camera friendly yeah. so ẹni tó bá dẹ̀ mọ bcos nígbàdàn bá ní am radio a fm radio a dẹ̀ ní um, television ní ọdún náà lọ́hùn tó mú bẹ̀rẹ̀ broadcasting career mi gangan gangan ní 1995 so mò ń lọ mò ń ṣe television mò ń ṣe rédíò ní ọdún 1997 òun ni bàbá wa ọ̀gá mi alàgbà Túndé Kèlání ti iléeṣẹ́ mainframe films and television production ni wọ́n náà ń wá ẹni tó máa ṣe role àṣàkẹ́ nínú sinimá ó lè kú tí gbogbo èèyàn mọ̀ so wọ́n ti ṣe audition ẹ mọ̀ pé mo sọ pé mi ò ń ṣọmọ tíátà tó ẹ̀yìn kankan mo kàn máa ń ráyè gbọgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹlifíṣàn àti rédíò mi ò ráyè lọ sí tíátà wọ́n náà ti gbé kínní síta pé wọ́n fẹ́ àwọn èèyàn mi ò tẹ̀ gbọ́ so àwọn kan wá rí Professor Akínwùmí Ìṣọ̀lá fortunately for me ọjọ́ náà mo wà ní television i was the duty continuity announcer on television that day so wọ́n ṣe rí mi báyìí báyìí ah àṣàkẹ́ tá a ti ń wárè ó ní gbogbo nǹkan tí àwọn fẹ́ ní àṣàkẹ́ wọ́n wá fetí sílẹ̀ nígbà tí mo wá sọ orúkọ mi àfèyíkẹ́mi abọ́dúnrìn ni mò ń jẹ́ ńgbà náà náà wá lọ bá prof pé fèyíkẹ́mi o àwọn rí i ní BCOS o báwo làwọn ṣe lè rí ọmọbìnrin yìí o láti lè jẹ́ láti wá ṣe audition láti kópa nínú sinimá ọ̀hún tó fẹ́ ṣe jáde tó fẹ́ ṣe jáde wọ́n ṣáà wá bákanbàkan pẹ̀lú olóògbé Dr. Lárìndé Akínlẹ̀yẹ ọ̀gá mi tọ́lọ́n bá mi fọ̀run kẹ́ gbogbo wọn àti Professor Akínwùmí Ìṣọ̀lá wọ́n ṣàwá bá mi ń bí so ẹ̀sùn wọn ní àwọn kan fẹ́ fún ẹ níṣẹ́ o ṣó ò ní dójú tì wá àmúlọ́lọ́run ò ní jẹ́ wọ́n ṣe ní kí n wá ṣe audition nìyẹn mo ṣàlọ́ ṣe audition náà wọ́n ní àwọn ò tí ì lè sọ yes o mọ̀ táwọn bá fi lọ gbogbo àwọn tí ó jẹ́ alẹ́nu lọ́rọ̀ ní orí iṣẹ́ yẹn nǹkan tán bá sọ wọ́n á jẹ́ kí n gbọ́ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìgbà náà wọ́n kàn wá fún mi script mi so wọ́n gbé lé mi lọ́wọ́ kú oríire ìwọ ló ṣàṣàkẹ́ o ó lọ́n ṣàṣìṣe sinimá nìyẹn tó wá di orúkọ tí gbogbo èèyàn fi ń pè mí dọ̀la àṣàkẹ́ ó lè kú ó lè yẹn ní ninety seven mo ṣáà ṣì ń lọ school mo ń ṣiṣẹ́ bcos lọ àti mo dẹ̀ tí mo ṣe mo wá serve lẹ́kọ̀ọ́ mo serve ní Lagos State Police Command so ní ninety eight ninety nine stroke two thousand so lẹ́yìn ìgbà yẹn mo mo lọ ṣe iṣẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ní ọdún two thousand and four no two thousand and three ni mo lọ sí ìgbà yẹn ní um, ehm, olóògbé Aládé Arómiré náà bẹ̀rẹ̀ Yọ̀tọ̀mí tẹlifíṣàn mo lọ síbẹ̀ pé mo fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú wọn ṣùgbọ́n àgbà tó ṣe díẹ̀ fún bí oṣù mélòó kan mo bá kúrò ńbẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni èmi àtàwọn ẹkẹgbẹ́ mi wá kóra wa pọ̀ àwa mẹ́rin la fi bẹ̀rẹ̀ ètò òwúrọ̀ la wà lórí tẹlifíṣàn Lagos television and sí ògo ọlọ́run òwúrọ̀ la wà máa pé ọdún méjìdínlógún eighteen years tá a ti ń ṣe nínú oṣù kẹsàn-án ọdún yìí. àwọn wo ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Um, abim jẹ́ ń ṣe ní ladies first Abímbọ́lá Sàlàkọ́ aya Ìdálérè Olúwafẹ́yìkẹ́mi aya Níyì Ọláyínká. Hmm Adeyinka abdulkabir adéwọyè àti jàre ayọ̀ martins àwa mẹ́rẹ̀ẹ̀rin la kórapọ̀ tọ́lọ́hún ò dẹ̀ jẹ́ kí ikú tàbí àìsàn kó yà wá ẹni tí ò sí láàrin wa mọ́ iṣẹ́ ti gbé e lọ síbi tó tún ga ni tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. lọ́wọ́ ṣe ọlọ́run ṣe gbogbo orúkọ tí wọ́n dá yẹn pátápátá orúkọ tó jẹ́ pé ẹ̀yin náà ẹ mọ̀ pé orúkọ ẹ ti ẹ gbórúkọ akọni ẹ fi dẹ̀ halẹ̀ garaga ọ̀gá mi jàre ayò ah, òyìnbó pọ̀ ẹ wo ẹ jádókè lọ́dọ̀ à ń padà bọ̀ àlejò mi wọ́n sì wà níkàlẹ̀. ẹ kúlẹ̀ káàbọ̀ padà sórí ètò wa fàájì ọ̀sán pẹ̀lú èmi ọmọ yín ọ̀rọ̀ yín olólùfẹ́ yín Fowóṣadé Adéfẹ́nwá màmá mi àlejò mi pàtàkì wọ́n ṣe kí ni wọ́n sì wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa tí gbogbo wa máa ń pè ní àǹtí Fèyíkẹ́mi Òwúrọ̀láwà a ti gbọ́ bí wọ́n ṣe lọ sí ilé ẹ̀kọ́ látòrí primary títí secondary university bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iléeṣẹ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ níléeṣẹ́ BCOS ti rédíò ti tẹlifíṣàn bákan náà bí wọ́n ṣe rìnrìn àjò wọn déwájú Túndé bàbá wa Túndé Kìlání tí wọ́n fi di ẹni tó kópa nínú eré tá a pè ní ó lè kú tẹ́ bá rántí sinimá yẹn mọ̀ wípé ó ṣe kí ni ó milẹ̀ títí mm, ó milẹ̀ bá tiẹ̀ ṣe kéré tó lọ́dún yẹn títí di èní ó sì wà ní orí ọ̀pẹ ah sinimá kan wà tá a pè ní olè ó yá mọ́mì wa ìbéèrè mi kejì léléyìí hmm. tá a bá wo láàárín àwọn tó ń ṣe sinimá àbí kí n kúkú sọ pé eré orí ìtàgé a rí i pé ọ̀pọ̀lọpọ̀ kò gbẹ́nu mi but a ní láti sọ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ní ẹ ẹ àwọn ṣe wedding lánàá after three years after ten years after twenty years kálukú ṣe kí ni ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ tá a bá wo ẹ̀yin tó jẹ́ pé títí di èní ìgbéyàwó yín ó sì dúró déédéé hmm, a máa rí i pé láàrin yín yẹn ẹ fi bẹ́ẹ̀ pọ̀ a lè kà á ní méjì mẹ́ta mẹ́rin àmọ́ àwọn ní kà àmọ́ torí pé ẹ̀yin wà ń bí la ṣe mú ẹ̀yin gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere hmm. báwo gan lẹ ṣe ṣe tó jẹ́ pé títí di èní hmm, ìgbéyàwó yín bóyá kí n sọ pé ẹ̀pá pọ̀ mọ́ṣẹ́ yẹn ló sì fi dúró ni kí ni nǹkan tó fà á tó sì fi dúró ni. olúwa ni hmm, torí bíbélì náà sọ ní bí kò bá ṣe pé olúwa kọ́ ilé náà àwọn tó ń kọ́ ṣe lásán nígbà tí mo pàdé ọkọ mi mo ti dàgbà dáadáa àti matured àwa méjèèjì ti wà matured so pàtó dẹ̀ ni ah, mo fẹ́ fẹ́ o mo sọ fún un iṣẹ́ tèmi ń ṣe rèé o ṣé kìí ṣe pé tí n bá délé yín tán ẹ máa ní ò lè ṣiṣẹ́ mú àwọn ní rárá o wọ́n ní gbogbo ohun tó ń bá ń ṣe mo máa gbárùkù tì ẹ́ pé àwọn á dúró tì mí mo dẹ̀ dúpẹ́ sí ògo Ọlọ́run pé ọdún yìí ló pé twenty years tí mo marry. twenty years marriage bẹ́ẹ̀ni hmm, twenty years in marriage and kò sí nǹkan kan tí mo bá fẹ́ ṣe tí mi kì í fi ń tó wọn létí wọ́n á ní iṣẹ́ ẹ nìyẹn o ṣá máa ṣe wọ́n dẹ̀ wọ́n gbárùkù tì mí débi pé ńgbà kan wà táwọn èèyàn kan máa máa lọ sọsọ kú sọ à ìyàwó ẹ à ẹ àwọn rí i ó ṣe kinní kan fún interview fún gọ́vnà lágbájá ó ṣe interview fún sẹ́nitọ́ tamẹ́dò ó ṣe interview fún ọ̀nàrẹ́bù kinní kan à ṣọ́ọ̀ nígbà ìyàwó ẹ báyìí ó ní ẹ̀ wọ́n lè gbà nítorí pé ọmọ níbi níran ni mo dẹ̀ jẹ́ nìkan owó kò fẹjú mọ́ mi ipò kò fẹjú mọ́ mi torí mo mọ̀ pé odò tẹ́dá bá máa mu kò ní ṣàn kọjá ẹ̀ ṣé mọ́tò la fẹ́ sọ ni ọlọ́run pèsè mọ́tò ṣé ilé ni àsábẹ́ bíríìjì àsìtún inú gọ́tà ṣé aṣọ tá a máa wọ aṣọ pé tó bá yá ádàkísà gbogbo eléyìí ó then ìbí my upbringing ìbí bọ́n ṣe tọ́ wa wọ́n fi wọ́n fi yé wa pé èèyàn gbọ́dọ̀ ní eh, ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn téèyàn ní ìtẹ́lọ́rùn bí wàrà ò bá sílé ní wàrà ń bọ̀ lọ́la kì í ṣe pé ọjọ́ téèyàn bá gùn náà ló ń kọ ọ̀run hmm. àwọn tí wọ́n ní eh, ìpèníjà pé bóyá à ń kọkọ à ń kọ ìyàwó téèyàn bá bí wọn àwọn náà rí nǹkan wá rí nǹkan wí ó lè ṣe pé ọkọ ló ń fà á ó lè ṣe pé ìyàwó ló ń fà á ṣùgbọ́n àdúrà tèmi kàn máa gbà òun ni pé gbogbo ìdílé tó ní lásìgbò tán ní wàhálà kọ́lọ́run ọba kó bá wa fi àlàáfíà kó fi sáàrin wọn nítorí pé bí ò ṣe torí tọkọ bí ò ṣe torí ìyàwó torí àwọn ọmọ. Hmm. ṣé nǹkan kan tí mo kọ́kọ́ rí dìmú rèé wọ́n ní olúwa ló máa ń báyàn kọ́ ilé pé bí kò ṣe pé olúwa bá kọ́ ilé náà àwọn ọmọlé wọn ṣe lásán ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọkọ àwọn ó gbárùkù ti àwọn títí di èní ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní pé àwọn ò ṣe kí ni o àwọn ní ìtẹ́lọ́rùn àwọn ò fojú kòkòrò mọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nìí tó bá ti wo sinimá pé ah hey àǹtí Fèyíkẹ́mi lo jeep èmi gan fẹ́ ṣe tíátà èmi náà máa lo jeep Ìyábọ̀ Òjó ó ti kọ́lé sí Lẹ́kí ah èmi náà máa lọ ṣe tíátà mo fẹ́ máa gbé Lẹ́kí ṣé àwa ó dá mi lójú pé tá a bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tó ń ṣiṣẹ́ tíátà hmm. ọ̀pọ̀lọpọ̀ ò ṣe because of the passion ọ̀pọ̀lọpọ̀ ń lọ pé káwọn lè di ẹni tí gbogbo èèyàn máa mọ̀. gbogbo ìlú mọ̀ ká. kọkùnrin lè máa fáwọn lówó hmm. káwọn lè di kinní kan hmm. ó ṣeé ṣe kó jẹ́ pé torí bẹ́ẹ̀ ìgbéyàwó yẹn kò fi dúró obìnrin tí ò bá nítẹ̀lọ́rùn tó lójú kòkòrò dájúdájú ọkọ ẹ̀ nínú ilé ò ní gbádùn ẹ̀ tí ò bá ti wá sí ìgbádùn láàrin tọkọtaya kò lè sí ìṣọ̀kan tí ò bá ti sí ìṣọ̀kan dájúdájú. ìpínyà máa dé. ló bá tán. <laughs> ìtó dàbí ẹ̀rẹ̀ tí mo tún fẹ́ béèrè tí a bá wò dáadáa ẹ mọ̀ pé ti sọ fún wa wípé à bẹ́ẹ̀ ṣe wà yó ẹ kọ̀ ẹ níbìkan tẹ ti train nígbà tí ẹ ṣẹ̀ ń bẹ̀rẹ̀ yàtọ̀ sí ibẹ̀ yẹn ṣé ó ní ibì kankan tẹ́ ẹ tún lọ mọ́ pé à mo tún fẹ́ lọ kẹ́kọ̀ọ́ sí nípa iṣẹ́ tíátà àbí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣó ní nǹkan kan tó jọ bẹ́ẹ̀ kò sí because um, bàtí mo wà ní us eh, a ní bàbá kan tó máa wá ń ṣe training fún wa gbà yẹn on broadcasting ẹ̀ eh, wọ́n ti dolóògbé ń sìn bàbá wa Nelson Nípayé láti ayé WNTV WNBC làwọn ti làwọn ti wà làwọn náà máa wá kọ́ wa eh, ìgbà yẹn a máa ń lo dictionary kan àwọn tó bá jẹ́ student of uh, communications Daniel Jones dictionary of pronunciation gbogbo ẹ̀ náà máa kọ́ wa bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyí bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyí mo lè sọ pé lẹ́nu iṣẹ́ ni mo ti kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tí wọ́n sì kọ́ mi ní ẹnu iṣẹ́ yẹn ó ju ti ẹlòmíì tó lọ sí yunifásitì eh, tó lọ kọ́ lọ hmm. torí pé bá a ṣe ń ṣe oral là ń ṣe practical là ń kọ ìwé eh, gbogbo ọjọ́ Wednesday la máa lọ ń fún lectures nígbà yẹn ní BCOS àmì ìmọ̀ bóyá wọ́n máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ní àwọn television houses wa but níbẹ̀ wọ́n máa pe àwọn lecturers wa tán máa wá máa kọ́ wa tán máa train wa mo mọ̀ pé àwọn ilé àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan máa ń rán àwọn èèyàn wọn hmm. lọ sí training school but èmi ò lọ ibì kankan ẹnu iṣẹ́ yìí ni mo ti kọ́ tọ́lọ́n dẹ̀ fi yé mi. Hmm. wọn ò kọ níbì kankan ẹnu iṣẹ́ yẹn náà lọ ti kọ́ tá a bá wo ìrìnàjò àti Fèyíkẹ́mi a rí wípé dájúdájú nǹkan tọ́lọ́run bá pè mọ́nú èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wọn ṣe kí ni òun ló tọ́ ó dáa ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè rèé ìgbà tẹ́sán síwájú lẹ́ẹ̀kan ẹni ọjọ́ orí yín pé ó kù díẹ̀ kó pé àádọ́ta ọdún táwọn olóyìnbó máa ń pè ní fifty years ṣùgbọ́n tá a bá wo ojú tí mò ń wò yìí <laughs> ojú yóò tiẹ̀ jẹ́ ọmọ ọgbọ̀n ọdún dépòdépò ọmọ ogójì ọdún hmm. tá a bá wá rí àwọn obìnrin wa kọ̀ọ̀kan lóde òní hmm ẹlòmíì ní thirty years of age táwọn oní Yorùbá máa ń pè ní ọgbọ̀n wọ́n ti dàbí ọmọ àádọ́ta ọdún àmọ́ tí ẹ̀yin o tó jẹ́ pé kù díẹ̀ kẹ́kọ̀ọ́ pé àádọ́ta ọdún yìí ẹ ṣì young dáadáa you know ẹ tún gbé ara yín dáadáa kí ni àṣírí ibẹ̀ gan. ah kí ni àṣírí ṣá <laughs> well um, nǹkan méjì òun ni àṣírí ìkíní òun ni pé mo ní ìtẹ́lọ́rùn mo tún padà sórí ìtẹ́lọ́rùn yìí ẹni tí ò bá ń lé nǹkan nǹkan á máa le ṣùgbọ́n téèyàn bá ti mọ̀ pé ẹ mọ̀kànmọ̀kàn lóye ń kàn n tí Fowóṣadé nílé ní tí mo bá yọ tó kọ́lé tó sílé tí mo bá yọ mo mọ̀ pé ilé tiẹ̀ ó ń sọ fẹ́mi pé tiẹ̀ náà ń bọ̀ ni. bẹ́ẹ̀ ni dájúdájú. mi ò ń lé nǹkan pé hmm. ah dandan ọtọwọ mi ò tó máa fi gọ̀gọ̀ ká. kéèyàn wá kó sáyà. so eléyìí ó ń jẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀. bí mo dẹ̀ ṣe wà yìí àwọn tó bá mọ̀ mí dáadáa wọn á sọ mi ò ń jẹun ju ẹ̀ẹ̀kan lọ lójúmọ́. mọ́ ẹ̀ẹ̀kan tí mo dẹ̀ ń jẹun yẹn kò ń ṣe pé èèyàn wá jẹun gàkí o. pẹ̀tọ́lẹ́ òun ò jẹun látàárọ̀. Hmm. nǹkan tó jẹ́ pé ó ní ìṣe pẹ̀lú fruits torí gin tí mo mú wáyé hmm. bí màmá mi ṣe màmá mi tóbi a hmm. tóbi ń lè wa ṣùgbọ́n bá a ṣe tóbi yẹn ni ò ní pé ká má gbé ara wa torí mo hmm. máa ń ṣe MC pati gan máa ń ṣe MC mo mo lè wà nírì dúró four hours five hours kí n máa ṣiṣẹ́ mi kò ń rẹ̀ mí mo máa ń momi gan mo dẹ̀ máa ń jẹ èso ṣùgbọ́n the most important thing ò ní pé kéèyàn fi ara ẹ̀ lọ́kàn balẹ̀ kó yé sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò kéèyàn má máa sa eré hmm. ah wọ́n máa ṣọ fifty thousand bẹ́ẹ̀ yẹn wọ́n máa ṣọ eighty thousand wọ́n máa ṣọ hundred thousand. jẹ́ kí n lọ rà wọ́n máa ń sáré owó. àbí mo fẹ́ mo fẹ́ fira mi sórí Instagram wọ́n lè rí mi lórí Facebook hmm. wọ́n lè ṣe kinní kan mi ò ń kẹ́gbẹ́ mi ò ń mi ò ń kó ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn ọ̀rẹ́ iṣẹ́ tó jẹ́ pa máa jìjọ dìde ká gbéra wa sókè hmm. sínú ògo bẹ́ẹ̀ ni òun lèmi máa ń ṣe mi ò ń kó ọ̀rẹ́ amámáṣọ hundred thousand lénìí. one fifty thousand lọ́la mi ò ń ṣe. já lọ Dubai ká lọ náwó yá fún yàn. tó bá dẹ̀ ti di pé ah bùkà ti rẹ̀ mí mo fẹ́ lọ sinmi àmú tíkẹ́ẹ̀tì mi mo ń lọ lóyìnbó máa lọ sinmi oṣù kan ní o oṣù kan àbọ̀ ní o pẹ̀lú àwọn ọmọ a bá ti sinmi a tún máa padà wá a máa bẹ̀rẹ̀ iṣẹ́ hmm àwa obìnrin tó jẹ́ pé eré tí ó kàn wá la máa ń sá àwọn eré míì gan máa ń kọ́ èèyàn ṣùgbọ́n téèyàn bá ní ìtẹ̀lọ́rùn wàá mọ̀ pé gbogbo nǹkan àsìkò ni ó ti gbìyànjú owó òde tó má tún fagídí máa lè mọ́ ní sùúrù ẹ jẹ́ ká fira wa lọ́kàn balẹ̀ àwọn obìnrin a ní láti máa rẹwà àwọn obìnrin òde òní a ní láti máa rẹwà lójú ọkọ wa nígbà gbogbo àkọ́kọ́ ká ní ìtẹ̀lọ́rùn ká dẹ̀ ṣe kí ni ká fira wa ní ìfọkànbalẹ̀ ó yá ẹ bá mi gbà wọn olólùfẹ́ yín ní ìmọ̀ràn kan tàbí kejì kó tó di pé adágbé lórí ètò. <laughs> ẹ̀yin olólùfẹ́ olúwàfẹ́ ìkẹ́mi ẹ̀yin olólùfẹ́ àṣàkẹ́ ó lè kú àṣàkẹ́ yín ràn rí o ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọmọ kékeré ẹ má dá lóhùn mo ṣẹ̀ṣẹ̀ pé pé fifteen yẹn nǹkan kan tí èmi á kàn sọ fún àwa òbí òun ni pé ibikíbi tí àwọn ọmọ wa bá dojú kọ ah mo fẹ́ ṣiṣẹ́ télọ̀ ni mo fẹ́ ṣiṣẹ́ kápẹ́ńtà ni ká ràn wọ́n lọ́wọ́ ká gbà wọ́n níyànjú ká sì fi àdúrà ká fi tẹ̀lé lóòótọ́ màmá mi ò gbà nígbà yẹn tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n sìn mo ò ní option pàtó ti di pé gbogbo ibi tí wọ́n bá dé ìyá fèyí lọ́tún ìyá fèyí lọ́sì táwọn èèyàn dẹ̀ fún wọn ní ọ̀wọ̀ tèmi náà dẹ̀ dojú tì wọ́n tí dojú tì wọ́n torí gbogbo ohun tó ń bà wọ́n lẹ́rù òun náà ló ń ṣẹlẹ̀ ń sìn pé à ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ń gbélé ọkọ wọn ń bímọ ọmọ mẹ́ta bàbá mẹ́rin mm. gbogbo oríṣiríṣi táwọn náà ń rí oúnjẹ kan sọ bẹ́ẹ̀ fún kí n táwọn ọmọ wa bá fẹ́ ṣe ẹ jẹ́ ká fi àdúrà ká fi gbárùkù tì wọ́n ká máa bá wọn sọ̀rọ̀ ká jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ wa ká máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wá obìnrin ká bá ń gbàdúrà fúnra wa ẹ jẹ́ ká máa gbàdúrà fún àwọn ọkọ wa náà tí ọkọ ẹ bá dùn ẹ nínú àdìpá àwọn ọmọ tiẹ̀ náà máa ṣe dáadáa bó bá dẹ̀ ń ṣe tìdákejì náà ìwọ̀ṣà máa gbàdúrà fún agbára lọ́wọ́ ọlọ́run ilé wa ò ní dàrú ayé wa ò ní dàrú àwọn ọmọ wa náà dẹ̀ ní bàjẹ́ ọlọ́run á tún gbogbo ilé tó dàrú olúwa á tún wọn ṣe àwa tá a dẹ̀ ń wò náà pé a fẹ́ má rí ọjọ́ wo màá tèmi ọjọ́ wo níyàwó tèmi ọkọ orí yín gangan ọlọ́run á fún yín ọkọ tó máa nífẹ̀ẹ́ yín tá yín bí ọmọ tá yín bí ìyàwó látọ́jú yín bí ìyá ọlọ́run á pèsè fún yín o agbára ah, lọ́wọ́ ọlọ́run àǹtí Fowóṣadé mo kí yín o ìpè ìpè wá sórí ètò àwa náà dẹ̀ jẹ́ yín o ẹ ṣé o. tó a ò tí ì lọ lórí ètò bó ṣe ń padà bọ̀ àmọ́ àlejò mi ló ń lọ. ẹ ṣe torí pé ẹ wá sórí ètò wa a pè yín àfi tọwọ́tọwọ́ tìfẹ́tìfẹ́ pé yín ẹ̀jẹ̀ dá wa lóhùn ẹ ẹ ṣe gidigidi gan ni lórúkọ jésù ipò tẹ́tí wà yín ẹ ẹ jábọ́ lókè lókè lókè lẹ máa máa lọ. àmín ẹ ṣe púpọ̀ ó yá ẹ jẹ́ ká dókè lọ́hùn mo padà bọ̀ fàájì ọ̀sán mo ti fún yín ní fàájì lénìí òun náà lẹ́dẹ̀ ti mọ̀ yẹn mo sọ fún yín lẹ́ẹ̀kọ́kọ́ tó di pé mo fojú àlejò mi mo ní ẹni tí àgbà ọ̀jẹ̀ òṣèré ni tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin náà dẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn tó àǹtí Fẹ́yìkẹ́mi Ọláyínká àsọ wípé ẹ ṣé mo pè yín ẹ̀dẹ̀ dá mi lóhùn lórúkọ Jésù aṣọ yìí aṣọ yìí ẹ̀yin kò ní tí kò ní tẹ́ ẹ̀yin olólùfẹ́ àǹtí Fẹ́yìkẹ́mi ẹ̀yin olólùfẹ́ Fowóṣadé ẹ̀yin olólùfẹ́ Orísun tẹlifíṣọ̀n lápapọ̀ ẹ má gbàgbé ìmọ̀ràn wa tòní kò ní pé ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn ẹ má jẹ́ ká ṣojú kòkòrò ohun gbogbo tó bá ń wọn àwọn ọmọ wa láti ṣe pé à hey my mommy i want to be like aunty fowosade i want to be a broadcaster mo fẹ́ máa jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo fẹ́ máa ṣe orí ìtàgé mo fẹ́ máa ṣe sinimá bíi fèyíkẹ́mi ọláyínká ẹ jẹ́ ká tì wọ́n lẹ́yìn ká gbárùkù tì wọ́n ẹ jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n rí wa bí ọ̀rẹ́ ẹ jẹ́ ká jẹ́ number one person tó jẹ́ pé gbogbo nǹkan nípa wọn wọ́n máa sọ fún wa tó jẹ́ pé wọn ò ní fi nǹkan kan báyìí wọn ò ní fi bò fún wa ẹ jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ wọn olùdámọ̀ràn wọn olólùfẹ́ wọn òun ni ohunkóhun tó bá ti sọ fún pé ẹ mú mi i want to become a doctor i want to become a lawyer ẹ jẹ́ ká fún wọn ní full support wọn ẹ má jẹ́ ká sọ pé no because i'm your mother because i'm your father torí pé a jẹ́ òbí ẹ̀ nǹkan tá a bá fẹ́ ni kò ṣe ẹ jẹ́ kí a máa mú ìfẹ́ àwọn ọmọ ìṣẹ́ torí pé ẹ mọ̀ pé ọmọdé ń gbà mí nǹkan tí wọ́n rí àwa tí ń dàgbà àwo ò bẹ́ẹ̀ rí mọ́ hmm. ẹ mọ̀ pé àwọn ọmọdé yẹn wọ́n tún máa ń ní ẹ̀mí tó máa ń bá wọn ṣiṣẹ́ ẹ̀gbọ́n nǹkan tí mọ́mí fèyí sọ lẹ́ẹ̀kan wọ́n ní geography ni wọ́n ní káwọn lọ kà nílé ẹ̀kọ́ láwọn kà ń tóòtọ́ wọ́n ní ṣùgbọ́n iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ti ṣe eré orí ìtàgé nǹkan tó mú àwọn lọ́kàn nìyẹn tẹ́ bá dẹ̀ wò títí di èní pẹ̀lú pé àǹtí Fèyíkẹ́mi máa tó pé ọmọ àádọ́ta ọdún nǹkan tí wọ́n sì wà níbẹ̀ tá a dẹ̀ mọ̀ pé tí kú ò tí ì ní mú ẹ̀mí wọn àti ẹ̀sẹ̀ wọn kúrò ọ̀rọ̀ mi lẹ́ni kò jù báyìí lọ ẹ ṣe gbogbo ẹni tẹ́ bá mi wo ètò fàájì ọ̀sán gbogbo yín pátápátá náà lẹ ṣe lórúkọ Jésù mi ẹ má gbàgbé Orísun gbogbo wa pátápátá kò ní gbẹ tó ètò yìí ṣì ń tẹ̀síwájú tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí ìkejì tẹ́ tún fẹ́ fi kún tàbí tẹ́ fẹ́ yọ kúrò ẹ pàdé wa ní gbogbo ẹ̀rọ ayélujára wa at Orísun TV tàbí èmi gangan fowó of Lagos tẹ́ bá ti dé Instagram ẹ kàn tẹ́ fowó of Lagos ẹ ṣe kí ni ẹ gbá mi máa gbé yín débẹ̀ ó dàbọ̀.